tọwọ́ ẹ gbà mí o tọwọ́ tọwọ́ ẹ gbà mí o èmi mọ ẹ wá gbẹrù kó lórí o ẹ wá gbẹrù kó lórí mi. Mo ti gbẹ́rù. Mo ti gbẹ́rù sí mi. Àdúgbò sẹ́ni lọ́wọ́ yín lójó. ẹ jọ ìjẹrẹ jọ ẹ má jẹ owó pa mi ẹ má jẹ owó pa mi ẹ gbé kúrò wá ẹ gbé ẹ gbé ẹ gbé kúrò kí lè ẹ má jẹ owó pa mi. ogun ayé ti borí pásítọ̀ Samuel. pásítọ̀ Samuel. àìríkú kiri náà ní ma ẹ má jẹ kí kiri. ẹ ti ṣogun gbà ẹ mọ̀ pé gbogbo ọ̀pẹ kọ́ lónígbà máa ń gùn ẹ ti ṣogun gbà. kí ló ṣẹlẹ̀ gangan ìkọ́ ti ṣe é wá sáwọn ẹgbẹ́ fídíò. gbáyìí padà àdùsẹ́ gbádùn. ó ti price lé. kọ́fọ́ kọ́fọ́ ó ti price lé ni o ó ti price lé ni o. ìdè kí ni ìṣẹ̀lẹ̀ kí ni dé kí ni fariwo. kí ni fariwo lórí burúkú ẹ o sọ pé wọn bẹ ṣe lérè ni ìwọ kọfọ ìwọ níbi tèmi ti ń gba yìí níwájú ìjọ tí mo wà lórí pẹpẹ ọyọ mi kúrò lórí pẹpẹ ó sọ mí ní floor member èmi. wọ́n sì máa yọ ẹ́ pátápátá nínú ìjọ yìí tó o bá ṣọ́ra máa yọ ẹ́ láyé ìwọ ìwọ tó jẹ́ pé bíntín ni mo sì ṣe fún ẹ mo kàn fáwọn ọmọ mi ní bẹ́ńbẹ́ pé kọ́kọ́ sáré jẹ́ òṣèṣì ó sáré ṣẹ̀sì kékeré ló ń pariwo tó bá wá ṣẹ̀sì gangan kọ́. wọ́n ní wo lè ní ilé wa.